bí a ń tẹ̀síwájú lórí àwọn ìtura lọ́lọ́kan òjọ̀kan láti lè ṣe rédíò ayépo ìṣòro ní jẹun one point one ẹ jẹ́ ká mọ́ ọ̀làdúnni lórí ètò alfik fìdí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkẹ́ ìlú gbọ́mọ̀ wípé àjọ kójú abáríkà aláàjọ ká ṣe ń pẹ ọtún ètò yín ètò àti àkúnyà lè fi kí òfin dì mí òrè ọládùnní bèlò ló kọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹdẹ lọgbọnsọ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oní ìbéèrè níbi tí wọ́n ti ń béèrè pé tí èèyàn bá fẹ́ wẹ ìwẹ̀ jánábà tó wá jẹ́ pé ó gbé omi kalẹ̀ ǹjẹ́ ìgbàláyè ń bẹ fún irúfẹ́ onítọ̀hún láti ṣe bẹ́ẹ̀ láti da àwọn oògùn kẹ́míkà apakòkòrò tí àwọn èèyàn máa ń sábà lóhun tí kò wù mí láti dárúkọ rẹ̀ ǹjẹ́ ìgbàláyè ń bẹ láti da irú nǹkan báwọn sí inú omi jánábà àbí kọ́kàn pé omi jánábà nìkan só òun náà ni kọ́kàn jẹ́ pé omi téèyàn gbé kalẹ̀ nìkan só òun náà ni yóò fi wẹ̀ láì ní da nǹkan kan mí papọ̀ mọ́ bákan náà ìbéèrè míì tí ó tún bẹ tí wọ́n béèrè òun náà ni ìbéèrè tí wọ́n ní tí èèyàn bá ń ṣe sọ̀látù sọ̀látù wítìrì téèyàn bá ń ṣe wítìrì lọ́wọ́ wọ́n ní ǹjẹ́ ìgbàláyè ń bẹ kọjá pé èèyàn ó ṣe bẹ́ẹ̀ èèyàn ó gbé rákà méjì àkọ́kọ́ tó wájẹ́ pé mítàlẹ́ ní bá ṣe èèyàn ó ṣe rákà méjì àkọ́kọ́ pé rákà kan yòókù èèyàn ó ṣe nígbà tó bá di àsìkò tahajjud lóru bisimilayi jẹ́ ndadó bá ń sa. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òfin ọlọ́run ga ó dá lórí pé téèyàn bá fẹ́ ṣe التي شريعة مواه طهارة من الحدث وطهارة من الخبث ìmọ́ra kúrò nínú ẹ̀gbìn eléyìí tó ṣe pé òun náà ní ká sàlùwàlà àbí ká wẹ̀ yálà ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ hayo àbí ìwẹ̀ nifas àbí ìwẹ̀ péyàn di mùsùlùmí àbí ìwẹ̀ tá a máa wẹ̀ òkú àwọn àwẹ̀ yìí àbí ní tí tó máa dípò rẹ̀ tá a bá rómi ṣe a bá rómi ìdíwọ́ kan wà tí ò lè jẹ́ ká lómi ìyẹn táwa fi ṣe ẹtẹyẹmọ ilé là ń pè ní tọhárùtún nínú ṣàjẹ àbí tọhárùtún nínú kọbẹ ṣíṣe ìmọ́ra kúrò nínú àwọn àdọ̀tí ìka tábà tábà ṣègbọ̀nsẹ̀ àbá bá tọ̀ àbí kọjá pé ìgbé àbí ìtọ̀ àbí ẹ̀gbìn míì bó yí wa lásán ká fọnu àbó yí àyè ibi tá a fẹ́ sísin náà ká fọnu. omi tá a máa lò láti ṣe àwọn àmọ́ra tá a máa fomi ṣe wọ̀nyí ó gbọ́dọ̀ jẹ́ máa ń mutlaq omi tó ṣe kékeré má ti pè lómi àní sí mu. omi kò sì lè jẹ́ máa ń mutlaq ní ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run tó ní falan tajidu ma'an fatayammamu bẹ́ẹ̀ bá tó rí omi tá a pè lómi gbà náà lè ṣe ṣe àtẹyẹmọ ọlọ́ni wa anzalna min as-sama'i ma'an tahura à ń rọ omi tó mọ́ fún yín láti sánmà ó mọ́ fúnra ara rẹ̀ ó sì lágbára láti fọ nǹkan mímọ́ irú omi bẹ́ẹ̀ láti máa ṣàlùwàlá irú ẹ̀ láti máa wẹ̀ ìwẹ̀ yóò wò lè jẹ nínú àwọn ìwẹ̀ tá a máa wẹ̀ mẹ́sìn Islam yóò jẹ́ omi tó ṣe pé àwọ̀ rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà àwọn nǹkan kíní kejì kẹta yìí tó bá ti tọ́kànú rẹ̀ bá ti lè yí padà àlẹ́tọ̀ láti lóru omi bẹ́ẹ̀ ọdún wa ń pọnmi tó dáa eléyìí tó ṣe é kó ó ṣe é fi wẹ àbí ti hayo àbí ti àbí ti ó lè máa bẹnu omi ló tí ó tún rani lọ láti borí kòkòrò tí ń dani láàmú lára tó bá ti dàrú rẹ̀ sínú omi irú omi bí ọ̀tọ̀ á lò láti ṣe ìmọ̀ra tẹ̀sí ní ká ṣe bẹ́ẹ̀ lọ àlá ìwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà gan-an tó bá pé ìtọ̀ ní máa ń bẹ lára sọ wa àbí lára wa àbí láyè tá ti fẹ́ lọ tá a bá ti lè dàrú àwọn kẹ́míkà yẹn sínú omi kò lè fọ́mọ̀ o. ó lè fọ ìtọ̀ ká má rí ma ó lè fọ̀gbẹ́ ká má rí mbẹ́ ma ṣùgbọ́n ìdájọ́ ọ̀pọ̀ àti gbẹ̀mù ó ti sẹ́kù ó lè gbà tá a bá tó tó má kan gá tá a bá fi fọ́ nù eléyìí jẹ́ eléyìí. ǹjẹ́ sábà ń ṣe wà láti rákà méjì kọ pé ńgbà bá á máa ṣe kan kùn kò sígbà láàyè rẹ̀. sọlá hmm. tó wó tẹ wáyé kọ́lákà mẹ́ta la bá fẹ́ ṣe ẹ̀ka náà la ṣe nínú kájọpọ̀ fi rákà méjì ká sálámà ó tó di pa àtúnṣe lẹ́kẹ̀ẹ́ta àtúnṣálámà àbí ká kú ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú tàṣáhùdù kan sálámà kan àmọ́ tó mọ wá ṣe méjì máa ń bá jí lóru máa ṣe lẹ́ẹ̀kẹta eléyìí ń ṣeré madé ni o hmm. kò sí solatul witr. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. salaamaleykum aleykum salaam ẹ̀yin ọ̀gbọ́ wa ni à ń gbọ́ yín ẹ lóko yín o. hello. ẹ lórúkọ yín o. hello. aleykum salaam orúkọ yín. ìbéèrè yín. ẹ̀jẹ̀ ń gbọ́dọ̀ lọ́wọ́ ìtajà àti ṣúgà tó ń bọ̀ náà ní ọ̀sán ìfẹ́ mọ́kànlá àwọn ọ̀gbọ́ yẹn bá gbóhùn sókè o. náà ọ̀dà náà. ọ̀dà kí islam ò ti ká máa mú alukur'ani ní àgbo hmm. ní ti máa ń ṣe wá kò sí nǹkan tó burú ká kí alukur'ani àwọn akéèké ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa kó wá alukur'ani ta kéèyàn kó fún wa ní ìwòsàn lórí nǹkan tó ń ṣe wá. Hmm so àmọ́ pé àwọn akí alukur'ani mọ́lẹ̀ á máa hàn láti máa mú gẹ́gẹ́ bí àgbo eléyàn sínú lànà nàbì Muhammad zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá wọ́n ní ìyàwó ní Islam kọ sí ẹni tí kì í ṣe mùsùlùmí tó wá jẹ́ pé ó wá bun mùsùlùmí láṣọ àwọ̀kú tiẹ̀ àmọ́ tó jẹ́ pé ọwọ́ ò tí dùn ún bẹ́ẹ̀ ni kò sì tí ì gbó àti pé ṣé irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ ṣé ó ṣeé ṣe ìjọsìn fún Allah ọba ọ̀kan ṣoṣo. Imam Malik rahimahullah ọlọ́run kórìíra ká máa lo àlòkù aṣọ káàkiri hmm. pàápàá jùlọ mùsùlùmí wọn ò sí lọ ẹ̀sìn mọ̀ pé káàkiri aṣọ tó ń lò yẹn lásìkò tí ń lò sí yálàbà ní kíní kan ní nǹkan oṣù ní ìgbẹ́ ní ìtọ̀ ní ó lè máa yí aṣọ yẹn so lóòótọ́ tá a bá ti fọ àwọn òkú ti má so tó ń ti pé ó ti má yẹn ìkórìíra sì tún gbọ́dọ̀ ṣẹ́kù lọ́kàn wa ìrọ̀lẹ́ hmm. ló ti jẹ́ kí gbogbo àwọn àlòkù aṣọ òyìnbó tá ń kó wa láti àwọn àlọ́ òyìnbó nǹkan kan pé kíní kan bọ́ sí kọ̀rọ̀kọ̀ ìyàwó yẹn àti òsínà nǹkan tó yẹ pé èèyàn mọ̀ á sáré sí i láàmú wa wọ̀ láàmú lọ láàmú pàǹsá ọ̀làjú ọ̀làjú tí ń lo aṣọ àlòkù àwọn kan. ẹ̀wọ̀n kí n gbà mí yé la wọ́n ti pè làpálàpá ìgbà mí gan ìdá gbogbo àwọn kíní burúkú kan lè wà lára ẹni tó ti lò tẹ́lẹ̀ èèyàn á sì lọ fara kásá tí èsì ẹ lórúkọ yín o. asalaamualeykum amutala. waaleykum wa rahmatulahi wa barakatuh. àti sẹ́mi lọ sọ̀rọ̀ láti dára tóró ìbéèrè yín. mo ní ìbéèrè mẹ́ta níta fún àwọn sheik ọmọ ìjọ àríwọ̀n pẹ̀lú orí dáadáa. méjì. ọ̀dà kò sí bọ́ọ̀lẹ̀ àkọ́kọ́ ni pé ẹgbẹ́ náà ti mọ̀ pé tí ó máa ń tó bí ọdún kan déèyàn sí èèyàn zàká lẹ́yìn ìgbà tí owó tó bá wà lọ́wọ́ èèyàn fi wà lọ́wọ́ èèyàn. tó wọ́n fẹ́ béèrè pé pé ó wá ṣe ṣe pé mo ní owó tó ṣe pé ó ti wọ nìṣọ́ọ̀bù nísìnyí àmọ́ mi jẹ́ pé ọdún kan ṣé ó ti ṣe náà ti yan zàká bẹ́ẹ̀ ìyẹn àkọ́kọ́ lẹ́nu kejì wá ni wípé ṣó wá ṣe ṣe sí nìkan báyìí ẹni tó tẹ̀lé náà tó wà tó jẹ́ nìkan tó ó wá ń lọ lójú tí àwọn mọ́tò ṣó ó lẹ́tọ̀ọ́ kí wọ́n gbé ọkùnrin lójú títí látàbí bóyá ojú wọn kọ́ fẹ́ràn wọn lọ́wọ́ tọ́mọ́ tó wá gbé wọn tí wọ́n lè gbé wọn sí iwájú àti lẹ́yìn pé ìbéèrè mi nìyẹn nìkan lọ ka ẹ̀rọ ló ń darí iṣẹ́ pẹ̀lú dáadáa wọ́n fi bùkún fìlà náà ọ̀rọ̀ ìgbà sọ dandan mẹjẹmú tuntun di zakat ní àwọlẹ́ ọ̀nà ìhàwọ̀ kí ọdún gbọ́dọ̀ yípo lórí owó tó ti pé òdiwọ̀n téèyàn ní téèyàn fi yẹ zakat yẹn tí ọdún ọ̀bá yípo lórí owó yẹn àní ti yọ zakat rẹ̀ tó bá pé gbà tọdún yípo lórí owó sí owó ti di nǹkan tí ó ti dínkù sí iye ní sọ́ọ̀bù ajẹ́ yẹn sọ lówó ni èèyàn ní yọ zakat yẹn eléyìí jẹ́ bí ti ìjẹ́mbẹ̀ àyàfi zakatu ẹni tẹ́ pé nǹkan ọ̀gbìn òun náà ní dúkìá tiẹ̀ ó ní òbúkátà kọ́dún yípo orúkọ náà sọ pé wà á tó haqqahu yawma hasadi ẹ yọ ẹ̀tọ́ ọlọ́ọ̀dọ́ ní kí ẹ yọ ń zakatu nínú èrè oko yín níjọ́ tẹ̀ máa ń kéré oko ìyẹn ní kéèyàn lè kéré oko bọ́lọ̀ ti ṣe ní kójú ọmọ rọ̀ dáadáa lẹ́nu lọ́lọ́ wáyé hmm. ìyẹn lè kéré oko tẹ̀ mẹ́ta lódì ajẹ́pẹ̀ mi ló lè yan ọyọ zakatu hmm. ẹ̀mẹ́ta wọ́n jẹ́pẹ̀ ẹ̀kan lọ bá kéré oko ẹ̀kan náà ni bá ń tẹ̀ méjì ẹ̀méjì náà ni eléyìí tó fi tó dé àmọ́ àwọn owó bíi owó gidi àbáwọn nǹkan ọ̀sìn tó àwọn eléyìí zakatu tẹ̀ mọ̀ yọ fún wa abẹ́ni tí ń ṣe káràkátà zakatu ẹ̀kan lọ́dún orí ìwà tọdún bá yípo lórí owó yìí lẹ́ẹ̀ máa yọ zakatu ó sì tún ká ní téèyàn ní téèyàn fi yọ zakat wọn lóbìnrin tó yẹ pé ó ń bójú wọn sì ń wa mọ́tò ìjọ wa ń rọ̀ wọn á rí ọkùnrin kan tó jò pa ní pé tó lè gbé torí kójú ọmọ pa nítorí àti ní kọ́mọ̀ gbé nítorí àti sùhánilá ojú ọmọ pa nítorí àti ní kọ́mọ̀ gbé torí pé aburú tó lè ṣẹlẹ̀ ẹ̀sùn tí wọ́n tún lè fi kan obìnrin o. Hmm ẹ mọ̀ pé ilé ọkọ rẹ̀ lè dàrú. ilé ìdẹni tí ó pàdánù ọkọ látàrí eléyìí. nítorí wọn nígbà tí yọ sùn. láyọ gbọ́. òṣù ọba sọ fún òun ní rí ọ. tó mm. ṣe pé ọkọ ti rí ọ àmẹ́nìkan ti bọ́kọ rí ọ. Mm. wọ́n lè pé àlè rẹ o. iná lọ ń sọ̀kalẹ̀ nínú ọkọ̀ táwọn ti ka ọ. ẹ mọ̀ pé ẹni tí ọba ni débẹ̀ ní hmm. bá ní dá àwọn kan fẹ́ ẹ bá rí ní àwọ̀ náà ìwọ náà ti jẹ́ ọkọ̀ hmm. ọgbọ́kùn. wọ́n sọ̀ ká lè ní ọkọ̀ rẹ̀. ẹ eh, sọ lẹ́yìn wọn pẹ́sà hmm. kọ́ máa gbé. ìṣègùn lọ ṣe ìrìn ẹ̀lọ́. alo asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè. ìyá dé kọ́sìmì ni láti Gabon. ìbéèrè yín àkè àwọn dọ̀tí wa fọlọ́run jẹ́ àyè wọn fẹ́ lórí dáadáa. Allahumma amin anẹ́gábè lọ́dọ̀ dọ̀tún wa ní pé nípa àdìsọ wa ní pé dábàá pé gbé kó wa jẹun dandan ni kí èèyàn dáhùn náà anẹ́gábè yẹn tó ṣe àdìsọ yẹn ó dá lórí tí èèyàn bá ń ṣe wà nígbà tó lè ṣáàjì àbí pé olówó èèyàn kan lé lọ́lọ́ ń jẹun ló sì gba àwẹ̀ àgbọn wọn àwẹ̀ àgbà àgbọ̀ rẹ̀ yẹn ṣé o bẹ bá pè é gbé kó wa jẹun tó ní dandan kó bà yẹn jẹ́ kó bẹ̀ sí jẹun náà ní àdúgbàwọ̀ إلى الوليمة فأجيبوا ما كوني وانسي بندي أقول كيف الدم يعني كتلاسي من كدم حديثي تسألين له àwọn olùmọ̀ bíi imam bukhari muslim gbogbo wọn gbé jáde àtàwọn míì imam malik gan ó gbé jáde nínú muwapa. eléyìí ní táwọn olùmọ̀ sọ pé dá lórí náà ni ẹni tó ń ṣègbéyàwó tó ní kẹwàá jẹjẹ wàlímà torí wàlímà já máa ti wí léde lárúbáwá àti ṣẹ̀ríà kọ lọ síbòmíì ju oúnjẹ tí wọ́n ṣe nítorí kí wọ́n fẹ́ yàwó lọ. Hmm. ṣùgbọ́n àríwá mi nà abdulbar rahimahullah nínú síra àwọn àtẹ̀míyìd ẹgbẹ́ sharh Muwatta àwọn ní àdìsí yẹn àwọn rìwáyà tuntun wa wọ́n tọ́ka sí pé kì í ṣe oúnjẹ tí wọ́n ṣe nítorí à ń ṣègbéyàwó lásán nítorí pé àwọn sàhábà bíi ànábì sallallahu alaihi wasallam léèrè pé gbàdúrà sọ pé ìdádọ̀ ìtumọ̀ ìlúwẹ̀lì náà ti sọ àjíìbù ẹ máa pè yín wá síbi ẹni àpèjẹ ẹ̀dá wọn lóhùn wọn á sọ pé al-ursu ya Rasulullah tí oúnjẹ tá a ṣe ń torí ìgbéyàwó rẹ̀ ànábì ànábì ní al-ursu wa ghayruhu èyí tá a ṣe ń torí ìgbéyàwó àtòmí hmm. èyí tá a ṣe ń torí ìyàwó àtòmí. Ibn Abdul wọn fi hàn wá bẹ́ẹ̀ pé omi yìí àkọ́kọ́ tí ó tún kọ́kọ́ tètè wọ́ bẹ́ẹ̀ òun náà ní sábà ṣe oúnjẹ nítorí ìdùnnú pé wọ́n bímọ wọ́n á pè wá pé ká wá jẹun ó ní ká dáhùn hmm. nítorí pàdé fi tán sọ wípé tá bá pè wá ká dáhùn àti ànábì Muhammad sallallahu alaihi wasallam sọlá má Abdul Bar wá fi hàn wá bẹ̀ yẹn pé oúnjẹ tó máa ń ṣe náà nítorí pé wọ́n bímọ tó máa fi lè pè wá máa pè wá pàtó ìwọ yìí àpè ọ tó bá dáhùn ọ̀sẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam so a má pé ẹnìkan jẹun lọ́wọ́ so àwa wá wà ní ibi tí ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹun wá ní ẹ ni ní rí ẹ bá rí ẹ rí ọ̀dọ̀ àwa Yorùbá hmm. so ó bẹ́ẹ̀ náà àwọn ọ̀wá wa tó dáa ike torí kí n má bàa jẹ́ pé mi nìkan ni mò ń dá ṣiṣẹ́ ìyanu yìí wọ́n sì ń wò mí èyí ṣe pé ọ́ èyí tí sọ̀yàn da ohun jù bá náà lọ. tó ẹ mọ̀ pé tí ẹ bá rí ẹ bá ní rí ẹ mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà ló wù ẹni tó pé yẹn tó ní ẹ bá ní rí nǹkan kọ̀ ọ́ wá kọ́ ọ̀gọ́ hmm. ní oúnjẹ lẹ́yìn àmọ́ kí sáàrùn kì í ṣe irú rẹ̀ ni wọ́n wí. Hmm. ní àwọn ìlú kan sọ́yẹ́ pé Yorùbá tí wọ́n ti lágbára hmm. ní àwọn Republic of Benin ẹ̀fọ́ àwọn yorùbá tí wọ́n ń lágbára sí ọ̀nbẹ àwọn lè sọ pé ẹ̀jẹ̀ ń bá mi ẹ bá ní rí nu. ìjọba ní ẹ̀jẹ̀ ń bá mi kò mí nìkí kọ́kọ́ bó ń jẹ o ìwọ hmm. kàn fi ń ṣe pé wàá wá dáa náà ni so ìyẹn náà lọ sọ bá àmì sọ́lá sọ ni pé ẹnì kan ti di ṣe oúnjẹ hmm. wọn ni ẹwà jọ. so ìdí wọn sì máa ń fìtorí rẹ di ìdí ṣe oúnjẹ bẹ́ẹ̀ sọ àwọn olùmọ̀ bí eh, alimami ibn abdulbar làwọn rántí hàn fún wa tí àdìsí sọ pé àti nǹkan míì hmm. sọ ní nǹkan míì tó lè wọ ọbẹ̀ lóúnjẹ tí wọ́n bá ṣe nítorí pé wọ́n bímọ lórí àníkìrà àkàtà ṣe nípa pé sọ tọkàn tẹ̀ máa ṣe oúnjẹ nítorí pé bímọ pé ẹ jẹun. Hmm, hmm. so àwọn àdìsí yìí àtàwọn arú rẹ̀ náà ló jẹ́rìí tàbí lè sọ pé kò sí ní tó burúkú àwọn àjẹun kò sí wàá bá ń ẹ wá jẹun ìdùnnú pé wọ́n bímọ fún mi. Hmm. torí ẹ̀ nítorí tẹ̀ ní ìyàrá fi máa wá. ó ń sọ pé ṣe bí ìyàwó gan-an nípìnlẹ̀ hmm. wọ́n ní ká dáná ká pe àwọn èèyàn jọ pé kán wá jẹun torí pa fẹ́yàwó. so èso tí ìgbéyàwó wa bí òun lọ́mọ yóò yẹ ká yọ̀ nítorí èso náà. Hmm. tàbá dáná torí pa fẹ́yàwó ìgbìmọ̀tẹ̀ ní àní kí ló burú ká tún á dáná torí pa bímọ. eléyìí ẹ ti tó ìdùnnú pò bímọ nù ó yàtọ̀ sí pé wọn á jẹ́ pé àpéjọ ìwọ ọ̀mọ́kọ tó ẹnìkan lọ́wọ́ ṣẹ̀bọ gbé e jáde mm. bí o bí ìgbà tó lọ tẹ́lẹ̀ rẹ́díò la mú <laughs> kọ́ lọ. islam ọkọ alẹ́ lèyẹn ìwọ tó bímọ náà sọ ọmọ rẹ ló kọ rẹ ló mm. kọ tó fẹ́ sọ. ọkà máa sọ fáwọn yẹn kó kọ́ tó máa ń jẹ́ nì kó kọ́ tó máa ń jẹ́ nì. Mm. eléyìí jẹ́ oṣù. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú àwọn ìbéèrè tó wà níbí náà wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin oníṣíríkù kúfúrù àti mùnáfìkì àti pé báwo la ṣe lè ṣe ìdámọ̀ wọn gan-an yàtọ̀ síra wọn ní pàtó nordin láti Òṣogbo àwọn ló fi ìbéèrè náà ṣọwọ́ nínú ìbéèrè míì tí ó tún bẹ́ńlẹ̀ òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ Yusuf ibn Abdulgani wọ́n ní ṣé ọmọ tó jẹ́ mùsùlùmí lè bá ìyá àbí bàbá rẹ̀ tó jẹ́ ẹni tí kì í ṣe mùsùlùmí san gbèsè lẹ́yìn ikú irúfẹ́ bàbá àbí ìyá bẹ́ẹ̀ inshallah. àkókò ẹnikẹ́ni yàtọ̀ tí ń bẹ láàrin ashirk wal-kufr wal-nifaq hmm. ìṣẹ́gbọ́sọ́lọ̀ ìṣèkèfèrè sọ́lọ̀ àti ìjálágàbàǹgẹ̀bẹ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run máa fi ṣàdánwò fún wa. Allahumma amin ọ̀kan náà máa fi ṣàdánwò fún wa. Allahumma amin gbogbo àwọn nọ́mbà burúkú ni. ilé ìtúnṣe pé máa kó bá ní máa bá tẹni jẹ́. ẹ ṣe ìṣẹ́bọ sọ́lọ̀ wọn náà ní ká mú nǹkan kan nínú tó jẹ́ tọ́lọ̀ á gbọ́dọ̀ gbé lọ bẹ́lòmíì tó yàtọ̀ sí káwá lọ́ọ́ fi fún ẹlòmíì. torí ẹ bí kò máa ṣàdúrà kò máa pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀. Mm. so ẹ rí i pé àdúrà ìjọsìn. tó wọ́n á ogun Ògún wọ́n pe Ṣàngó wọ́n pe èèyàn kan bóyá nàbì tọ́lọ̀ ọ̀ràn ni kọ́ ọmọ wa jẹ́ pé òun òun pe odò òun pe òrùn òun pe àwọn kìnnìkan tó wà ní atẹ́gùn òun pe àwọn kìnnìkan alálàálẹ̀ tó hmm. o ti ṣẹbọ sọ̀rọ̀ ọlọ́run nìkan la gbọ́dọ̀ pè. ọ̀kọ́ ọ̀dọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ olúwa ẹlẹ́dàá yín sọ pé ẹ máa pè mí tẹ́ ń bá ń tẹ́ ń pè mí wọ́n máa jẹ yín. Hmm. ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti pè ọlọ́run tí ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ti fẹ̀bọ̀ sọ́lọ̀. Hmm. bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ìbẹ̀rù pé ẹnìkan lè dá sí aburú sí ọ tí nǹkan kan ò sì ní di lọ́nà àgbọ̀dọ̀ nírú ìbẹ̀rù yẹn sí ẹ̀dọ̀ ọlọ́run kan ọlọ́run nírú ìbẹ̀rù yẹn sí nítorí pé èèyàn máa gbìyànjú láti ṣèyàn láburú ṣùgbọ́n kò lè ṣe àfi tó bá wọ lọ. Hmm. ọmọ wa bẹ̀rù pé èèyàn kan lè dá ti ka ara rẹ̀ sí ọ láburú kódà kó ṣe fọ́lọ́ wọn fẹ́ káburú wọn ṣẹlẹ̀ á bẹ́ẹ̀ bá ti nírú bẹ̀rù bẹ́ẹ̀ yẹn ti ṣẹbọ sọlọ. ìṣẹbọ sọlọ òun náà ní kéèyàn ò fi nǹkan kan ṣẹgbẹ̀ra fọ́lọ́run kó fi sorogún fọ́lọ́run kó gbé ní tọ́jẹ́ tọ́lọ́run ẹnikẹ́ni tó bá ṣe tó bá sì bá bẹ́ẹ̀ kú ọlọ́run ò ní foríjì nínú náà ni ọmọ wà láéláé alukófòrò oní ẹni kéèyàn kọ̀ láti gbọ́ lọ́ngbọ́n òsín náà ó lè má sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́run àìsín lọ́run ó ti sọ di káfí tàwa alẹ́ni náà tí òsín náà tí ò tún máa sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́ àjẹ́ pé gbogbo mushrik gbogbo ọ̀sẹ̀ bọ́ káfírin ọ̀pọ̀lọpọ̀ káfìrí kan má mọ́ṣẹ́rẹ́kì ni wọn. nítorí pé tí ó bá sin lọ́hùn ó kéré nínú ẹni tí ò ní máa sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́ ń bẹ́ẹ̀ nu ẹni tí ò ní sin kankan hmm. bí ó ṣe sin lọ́hùn náà ni ò sin nǹkan míì hmm. tẹ̀lé ń káfìrí lásán ìjọ pé bí ó ṣe sin lọ́hùn sin nǹkan míì káfìrí mọ́ṣẹ́rẹ́kì. mọ́nàfìkì hmm. òun ni ẹni tó jẹ́ pé àìgbàgbọ́ níbẹ̀ nínú gbáyà rẹ̀ yọ́mọ bó rọ́wọ́ mi ò dénú mi àwọn ni olùjòdìjẹ sọ sọtún sósì má bàa bìkan jẹ kò jẹku kò sì jẹyẹ àjàù mm. so àwọn eléyìí àwọn lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé innal munafiqina fi darkil asfali minan nar walan tajida lahum nasira inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn ọmọ abẹ́ńjọ́ gbẹ̀ndàlùkìyàmá òní rí alárànṣe fún un. Mm ìyẹn ni kó ràn wọn tún burú ju tàwọn kèfèrí lásán ó tún burú ju tàwọn ọ̀sẹ̀bọ lásán lọ torí kèfèrí fi hàn pé kèfèrí lòun hmm. ọ̀sẹ̀bọ fi hàn pé ọ̀sẹ̀bọ lòun ṣùgbọ́n mùnáfíkì tọ́ba dọ́dọ̀ àwọn mùsùlùmí ó ní mùsùlùmí lòun hmm. tọ́ba dọ́dọ̀ àwọn kèfèrí ó ní kèfèrí lòun torí pé ó fẹ́ jàǹfààní bíi tún jàǹfààní bẹ́ẹ̀. Hmm, eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin èrò rẹ̀ náà ni kí èèyàn pera rẹ̀ mùsùlùmí tuntun á jẹ́ pé abọ́ rẹ̀ ni tó pera rẹ̀ mùsùlùmí kó tún jẹ́ pé ọmọlẹ́gbẹ́ olóògbò ni ni kéèyàn pera rẹ̀ mùsùlùmí kó tún wá jẹ́ pé ó tún wà lẹ́gbẹ́ ayé kan ẹ̀ ń ṣe bọ ẹ̀ ń rúbọ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ pé oríkẹ́ ẹ̀ má bàa kú yìí náà ni ajẹ́ kó yẹ kẹ́yìn ò lè takú láyà ìkọ́sẹ́ mm-hmm. ẹni tí wọ́n ti ń fira rẹ̀ ṣe ntọ́ takotọ́ lọ mm-hmm. torí pé òun wá gbára wàláhì ẹ̀kọ́ lágbára lórí ikú mm-hmm. àmọ́ ẹ̀ lágbára lórí ikú kí lóun fásitì rẹ̀ ṣòfò sí ọkà kútu ẹ̀ tó bá sì kú tó ẹ ọ wà lọ jìyà ìyà tó ṣe pé kò ní pẹ̀kun hmm. kọ́lọ̀ wọn bẹ lẹ́dàá kó jẹ́ ká gbọ́n kó tó di kí wọ́n fọ̀rọ̀ wa pìtàn tó tó bá kú lórí ìbàjẹ́ wọn fi pìtàn ni hmm. o sì ti gbọ́ òdodo kí ló mú ọmọ tẹ̀lé hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. wọ́n ní ah, kí bàbá àwọn bá jẹ gbèsè màmá àwọn jẹ gbèsè bàbá àti màmá àwọn kèfèrí ni wọ́n ń ṣe mùsùlùmí sílẹ̀ yìí kú wọn sáwọn lè bá wọn àkọ́kọ́ tẹ bá bá ẹni tó jẹ́ káfíìrì ṣàgbèsè lẹ́yìn ikú rẹ̀ kò lè wúlò fún hmm. àmọ́ lè wúlò fẹ̀yìn alàyè torí ẹni tí bàbá yín màmá yín jẹ lówó wọn ní fi yín lọ́rùn balẹ̀ wọ́n mọ̀ lẹ́yìn ká ni pé bàbá rẹ̀ lọ jẹ gbèsè torí tó bá pa alábàjẹ bàbá rẹ̀ lówó ọba bá gbà tòkè hmm. á ló dé ńgbà tó jẹ àwa lówó tó ní bá san hmm. ó wúlò fẹ̀yìn alàyè kò wúlò fókù ìdí tí òfin wúlò fókù tó jẹ́ káfíìrì ni pé ní tó ṣe wàhálà tí ó bá a nínú sàárì rẹ̀ tọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ọkọjá ti gbèsè. Mm-hmm. àmọ́ mùsùlùmí tó ń bá kú ẹ̀mí ẹ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ òní nísìmí títí tí wọ́n fi bá a san mm-hmm. nítorí pé n tó ṣe òun kò tó n tó ṣe káfìrì. Mm-hmm. jazakumullahu khairan. hello. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ ti ń pè. Hello èyàn gbọ́ wa nù ẹ lọ́kọ yín o ẹ lọ́kọ yín o. ṣe salamu aleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yín jẹ́ tí ń pè. ẹ̀mí ilé adé kọ́ sí mi náà láti Gabon. ẹ lọ́rúkọ yín o. hello. salamu aleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yín jẹ́ tí ń pè yìí. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹbí ń pè. naam. sami wa yakum. ìbéèrè yín. ọlọ́mọ ẹgbẹ́ àwọn olùmọ̀ wa nípa títí ẹ bá ń ṣàdúrà fún yàn tí ẹ bá ń ṣàdúrà fún yàn kí ẹ hmm. wá sọ pé ìjàmbá kùn láhàrá kí wọ́n sọ pé yìí sọ̀rọ̀ náà yìí sọ̀rọ̀ náà kí kíni ìwádìí márùn náà wọ́n ní kíni ìyẹn owó ẹ̀tọ́ dé wọ́n á fẹ́ kí olùmọ̀ wa kán bá wọn yẹn nílé rẹ̀ sọ̀rọ̀ náà. wọ́n máa ń ṣàdúrà fún yín lẹ́yìn wọn máa sọ pé inshallah abẹ́ máa sọ pé jazakumullahu khaira ẹ̀ka ṣàdúrà tó ohun tẹ́ máa wí nù yéé ṣe pé jazakumullahu khairan ọlọ́run sọ yín lẹ́sàn-án rẹ̀ èyí ti ṣe pé ẹ máa sọ pé ṣáàlà ọlọ́run bá fẹ́. Hmm. hello hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ìyá ti ń pè. Orúkọ mi Kamaldin Abdulkarim Niger Republic. Ìbéèrè yín. lọ́kíyà àwọn ṣẹ́kọ̀ọ́ wa mọ́síkíyà náà. inṣàlá ìbéèrè mi ni pé àwọn jàmá tàbílẹ̀kì tí wọ́n ń sọ mọ́sálásí pé tí a bá kọ́ fún wọn láti gbé sí mọ́sálásí tí ó wà lárọ̀ọ́wọ́tó wa bí àtẹ́lẹ̀ eléyìí ni ìbéèrè mi inṣàlá. alhamdulilayi sunna alayhi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ alukur'an alákùnrin ó dá lórí pé wọ́n ti àwọn ènìyàn àlẹ́ ولا تعاونوا على الإثم والعدوان أنا أنا أنا lórí àti tẹ̀lé tọ́lọ̀ àti ìpáyọ̀ lọ. ẹ má rárá yín lọ lórí àti sẹ́lọ̀ àti lórí àti tàfo ìlànà tọ́lọ̀. a sì máa pé nínú tó burú tó bàjẹ́ tó bàlùmà ọ̀nà àdádálẹ̀ wà. táwọn kan bá jẹ́ kí àdádálẹ̀ ni wọ́n ń ṣe ohun ó kọ yóò wọ́n bá àpèjọ máa wọn. so àdádálẹ̀ ni wọ́n ń ṣe nítọ́ta kò lànà ànábì sọ̀rọ̀ bá wasallam ni wọ́n gbé dání lọ́nà tó fi jẹ́ pé ó wù wọ́n káwọn èèyàn fi súnà lẹ̀ ó jẹ́ pé ideology tí wọ́n gbà lọ́dọ̀ ẹnìkan ni wọ́n fẹ́ kí gbogbo ayé ọ máa ṣe káfíńtì ọlọ́run lẹ̀ káfíńtì ànádì lẹ̀ so ẹ gbọ́dọ̀ jẹ́ kí àyè ọ gbà wọ́n láti lè ṣe tí wọ́n fẹ́ ṣe wọn torí tó a sì máa ń pé tí ọlọ́run ẹlẹ́dàá wá ń pè wá lọ sí tirẹ̀ ni pé ẹ tẹ̀lé tó ọlọ́run tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam hmm. ẹ má fi tà nàbì sallallahu alaihi wasallam ẹ má fi gbà pààrọ̀ èyí hmm. sì mí sọ pé èmi ò fẹ́ tẹ̀lé lánàá nàbì yín wàá tẹ̀lé tẹ̀lé omi tí èèyàn wà lójú ọ̀nà náà hmm. èèyàn sí lójú ọ̀nà tó ń torí pé léyìí ẹ má fi àyè gbárù wọn láti lo mọ́ṣáláṣí tó bá wà lárọ̀ọ́wọ́ Hello, salaam aleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín bí ọdún pé. Mohammed Hasan láti ìlú Òkò. Ìbéèrè yín. Ìbéèrè mi, àwọn Mùsùlùmí, àmọ́ sí dẹ́dẹ́ nípa kí á ṣe òkú ìdáwó òkú. Wọ́n ká nǹkó wọ́n máa jẹ wọ́n mọ̀. Hello. Hello, àwọn gàgbọ́n àwọn ọ̀nà ẹ̀dùn. Hmm ẹ̀dá kun mo fẹ́ káwọn ìṣáàtú wọ fún wọn láyé wa ṣé ìlàkalẹ̀ ọlọ́run ni àbádàdá lẹ̀. ọ̀dà ẹja ká mú bèrè rè mí àmọ́ ẹ lọ́wọ́ kọ́ yín o aleykum salaam ó kọ́ yín. aleykum salaam ó kọ́ yín. ẹ lọ́wọ́ kọ́ yín o. ìyá naam bisimilá sheikh. ìbéèrè tí ẹni tó béèrè látòkò ṣe nípa ànáwó táwọn máa ń ṣe lórí òkú táwọn máa sọ tí wọ́n máa pa màálùú wọ́n tún pe léré hmm. ẹ ayọ́gbọ́ ọ̀ràn ọmọ pé bàbá kú ìyá kú ẹ wá ní ṣé súnà ni àwọn àti èsì pérékéré súnà hmm. ẹ̀dá dálẹ̀ ní tẹ̀sí yẹn àkóbá sì ní fọ́kù tó hmm. ń torí pé ní tí ó wúlò fọ́kù anábìsọ̀ ọ̀rọ̀ àìsílẹ̀ ń ṣàlàyé rẹ̀ yékéyéké àmójútó yẹn bí ìranù bí ìrẹgbẹ ẹrí pé lọ́pọ̀lọpọ̀ tẹbàtì hmm. òkú tó ti kú yìí báyìí gbogbo ohun táwọn èèyàn ń ṣe lẹ́yìn ikú wọn tó bá ṣe pọlọ ló fi pa wọn láṣẹ wàláhì wọn ní ṣètò bẹ́ẹ̀ ìdáyìn hmm. náà rí ọ̀pọ̀lọpọ̀ tọlọ ní ká ṣe báwọn yẹn ṣe ṣe tòun hmm. tó bá ti jẹ́ ní táṣe tọ́ni tó ṣe lọ́sọ̀ọ́ fáwọn èèyàn ó ní máa jọ wọn lójú nítọ́lọ̀ ní kí wọ́n ṣe ìjọ wọn lójú rárá rárá ẹja ṣe bí wọ́n ti ṣe ó lè bá rí bí ti ṣe rí lọ́pọ̀lọpọ̀ ń bá ká torí tẹ́lẹ̀ islam ọ̀bẹ̀yìn kẹ́ máa sọ̀kú o islam ọ̀bẹ̀yìn kí kẹ́ ẹ ṣe dọ́kẹ̀tẹ̀ òkú ẹ ṣe dọ́kẹ̀tẹ̀ òkú ẹ ṣògbójì ọjọ́ òkú ẹ máa fi lé ẹ máa fi roka ẹ máa fọnà ẹ máa fi pankùnú ẹ lọ pé lérè ẹni kálukú máa jó ọmọ ló ọmọ ló kú sọpọ àkọsẹ ìrìnàrí lárí kọ́ máa sọ lu kọ̀ǹgọ́ sí yín nígbàdí tẹ̀sí ma kọ́ pọ̀lọpọ̀ àwọn òkú yèébi lọ́pọ̀ àwọn kú. la ilaha illallah. kọ̀rọ̀ ma tọ́jú. Hmm. wàláhì ọmọ mi tó bá ń sọ fún pé bàbá rẹ̀ ìyá rẹ̀ ìyá ń jẹ wọ́n lé fowó ránṣẹ́ lónìí bí bàbá ọba kú ni ó kú hmm. bí ọba kú ni kó kú kákúkú ṣe náwó lẹ́ẹ̀kan hmm. la ilaha illallah ta ló fẹ́ náwó fún ta ló fẹ́ náwó fún ìyá mi ìyá mi ó sì rán pa débi kí ni yàrá tó wà gbogbo ẹni tí ń gbé ní ilé ọ̀gbádùn olówó ara hmm. rẹ̀ hmm. irú ìyá mi ọkù irú bàbá mi ọkù hmm. ẹ wàá dínà mẹ́ni tó fẹ́ gba títì mọ́tò onírọ́nà lọ ọ̀kadà onírọ́nà gbà lórí pé àsòkù yàrá rẹ̀ àsòkù bàbá wa rẹ̀ ẹni tí ọba wa bá yín kópa ń bẹ̀ tó ń gbẹ́sìn yìí wọ́n á mọ̀ wá fún sátífíkẹ́tì orí ibú. Hmm. ọmọ àlè ni hmm. ọmọ àlè bàbá ti sọ̀tàn rẹ̀ fáwọn ọmọ àlè ìyá rẹ̀ lọ wọ́n lọ oyún rẹ̀ wá ní hmm. ọba yẹn rí pé tí ìrọ̀jọ́ ti bàbá ní <laughs> nítorí ọ̀bẹ wọn wàláhì ni wọ́n máa ṣe so tí o lè wúlò fókun rárá rárá ẹni tí ń sin tàn yín de ò sòótọ́ fún yín láéláé ẹ̀ńdó náà fẹ́ gbó lọ́wọ́ yín látàrí gbogbo ìtẹ́ǹsì kò ní sọ fún yín a ẹnìkan kú wọ́n á jẹ́ mọ̀lẹ́bí yín ọ̀kan nù àwọn lèmáàmù tí máa bá wọn lọ sókù tí máa bá wọn sókù tí máa bá wọn sókù. Hmm. àwọn èèyàn ti wá tájẹ́tì pé ìjọba ẹni jọ kẹta rẹ̀. ìgbà tá lọ jọ kẹta wọn làwọn fẹ́ sí jọ kẹta. Hmm. ẹ̀yin sì ń bá wọn sí. ìgbà táwọn lọ sí jọ kẹjọ bàbá wọn á ní a ti tí sàdúrà láàárọ̀. Hmm. àwọn èèyàn ní kò sí ń tọ́jọ bẹ́ẹ̀. <laughs> òun ti ń gbọ́n mọ́ wa lọ́wọ́ hmm. àmọ́ àwọn èèyàn tó ń jẹ bíi búrẹ́dì kò ní gbẹ́ náà kún ọgbọ́n hmm. gbogbo àwọn akẹ́tọ́ já dáadáa lẹ̀ tí ìṣẹ̀sìn ọ̀rọ̀ ó sì rọ Yorùbá lọ́rùn náà hmm. ẹ àwọn nǹkan pọ̀ tẹ́sán Islam ní kẹ́ ẹ ṣe fókù yìí torí pé ẹni tó bá ti kú òun bùkátà ẹ̀yìn àlàyé lọ́nà tó fi jẹ́ pé àdúrà yín sàrà yín kò ní wà yóò máa jẹun tí yóò máa ṣe láǹfààní lọ́nà tó ṣe é pé fẹ́yìn náà ti ṣe ń ṣeun ọlọ́run padà pèsè ẹni tí wọ́n máa ṣàdúrà fẹ́yìn náà hmm. ẹni tí òun náà máa ṣàánú yín lẹ́yìn ikú yín ṣé máa ń sọ pé àdúrà sàárà ẹ má tún gbọ́ yìí lọ ọ̀nà bíbíà. ọ̀kanu ọ̀nìkadà ọjọ́ kẹjọ ogójì ọjọ́ gbogbo àdáda lẹ́nu kò wúlò fún. ọmọ rere mọ̀lẹ́bí rere lẹ́ni tó ṣe kí gbogbo ìgbà tó nàmbá ti ń tọrọ fúnra rẹ̀ hmm. nínú sọ̀láàtì rẹ̀ lójoojúmọ́ ó tún máa tọrọ fún mọ̀lẹ́bí rẹ̀ tó ti kú fún bàbá rẹ̀ fún ìyá rẹ̀ bó bá yẹ pé ẹ̀ márùn lọ́n tọrọ fúnra rẹ nínú sọ̀làwátùl khams sọ̀làtù márùn tọ́lọ̀ ní ká máa ṣe lójúmọ́ tí mo à ń tọrọ fún bàbá àti ìyá mi bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ márùn lójúmọ́ á ah, bàbá rèèyàn rè filẹ̀ Allahu akbar ìyá rèèyàn rè filẹ̀ yàtọ̀ sí ìwọ́n tó ń kan kan rẹ̀ dànù wọn láti ṣe dọ́kẹta àṣejọ́ kẹjọ aṣogójì ọjọ́ kí ló tún kù hmm. kò sí aláti ṣe tiwa nítorí wọn bá ti ṣe ló kù ọlọ́mọ hmm. subhanallah torí ẹ̀já gbìyànjú ká ṣàánú àwọn òkú wa hmm. pẹ̀lú ṣíṣe tọ́lọ̀ wọn bá ń fẹ́ ká ṣe ẹ lẹ́ ń ṣe sàárà àfọkù ẹ máa ṣàdáadáa lẹ̀ sàárà àárọ̀ wò lẹ́ ń ṣe àbẹ́ ń ṣayẹyẹ òkú hmm. so wọn a máa mú gbẹ̀gì àwọn wọn kò lè fi sọ́rùn wọn kò gbò sáà ti ń jẹ sàárà ẹ mọ̀ tó bá sàárà owó tẹ fáláìní kẹ́ ẹ fi mú pọ́njú kò fún. Hmm. èèyàn lè mú bàtà kó gun aláìní kó lọ́n ládàá rẹ̀ lọ́mú bá bàbá rẹ̀ ẹ lè fún aláìní lásọ ọlọ́run ládàá rẹ̀ lọ́mú bá bàbá rẹ̀ ẹ lè pe aláìní sílé oúnjẹ kẹ fún gbogbo wa lóúnjẹ ládàá oúnjẹ tí mo rà fún ẹ lọ́mú bá bàbá mi hmm. gbogbo gbà sàrà àti ó lè yẹn lè kó didi lé kó ba aláìní hmm. wọ́n lọ ládàá rẹ̀ máa mú bá bàbá rẹ̀ ó lè kó didi mọ́sálásí kó fi ṣe sàrà fún bàbá rẹ̀ ó hmm. lè gbẹ́ bọ́ọ̀wù kalẹ̀ kó fi ṣe sàrà fún bàbá rẹ̀ ó lè gbẹ́ kàǹgá kalẹ̀ kó fi ṣe sàrà fún bàbá rẹ̀ èló lẹ fi ń pelére tí wọn akọrin pé ọmọ á ṣe irú ẹ fún ẹ o <laughs> èpè ní làwọn. sùsàánà lìlá èpè ní tọ́mọ bá ṣe irú ẹ fún wa náà èpè dìran. torí pé bí wọ́n ṣe ṣe aburú lẹ́yìn ikú bàbá rẹ̀ ọmọ náà ṣe irú ẹ fún wa náà aburú dé ní. Mm. Ah, sheikh lábẹ́ ìbéèrè tí ẹ fi ìdáhùn sí táwọn ṣé ó ti tó fún mùsùlùmí láti máa ṣe àdúrà fún bàbá ìyá àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ nípa kéèyàn máa wí gbólóhùn wípé allahumma ejifirule jami'i limawta li muslimin eléyàn ọjọ́ ìbéèrè tí ọjọ́ yọ̀ǹbẹ̀rẹ̀ ẹ̀kejì tó tún wà ń bí ó ní pé abdulwasi láti ìṣákí ni wọ́n mú ìbéèrè náà wá ó ní ṣé kò burú láti máa fi oògùn rówóró irúgbìn bíi àgbàdo torí kí àwọn ẹyẹ má máa hù jẹ nínú ibì eléyàn náà ó tún jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àkókò bàbá wa ti yá tó máa kú ọlọ́run bá gán kọ́ wa ládùú àtàmà sí fún wa. ọkọ rọ̀bì hàmùhàmá tọ́mọ rọ̀bì yá ni sọ̀rọ̀ yà máa sọ fún olúwa ẹlẹ́dàá bá mi kí àwọn méjèèjì bí ẹ bá ń ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. tí ọmọ bá sọ pé rọ̀bì fẹ́rẹ̀lì wàlíwàlídáyà wàlímọ́nìyàn yóò mọ̀ ẹ̀kọ́ mọ̀ ẹ̀ṣá ó dà oríjì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ ìṣirò tó eléyìí ń bẹ nínú àwọn àdúrà tó yẹ ká máa mójútó rabbi ghfirli wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab ẹ wàá kàkíyèsí tí bàbá wa tí màmá wa wọ́n lè bá a ní ẹ̀tọ́ sádùá wa tá a máa ṣe fún wọn lẹ́yìn ikú wọn tí wọ́n sì fi ráǹfààní rẹ̀ ọ dájú kí wọ́n kú mùsùlùmí ni o torí ẹni tí ò bá ti kú mùsùlùmí ọlọ́run ti lé wọ̀ pé kẹ́ ṣàdúrà fún o ọkàn ní tìtorí pé bàbá rẹ ni ẹ̀mí tìtorí pé ìyá rẹ ni òní tìtorí pọ́kọ rẹ ni ọmọ wa ṣàdúrà fún ẹni tó kún káfìrí hmm. torí náà ti mọ̀ pé òun ò láǹfààní kan tó ń wá ní islam hmm, hmm. ìdí nu tí ò ṣe islam kù kí ló dé tí wọ́n wà lọ máa gbé islam bá káfìrí bàbá wa bá mọ̀ pé àwọn ó wù àwọn káwọn ọmọ àwọn mùsùlùmí ọmọ ṣàdúrà fáwọn ó sì máa jẹ́ tàwọn títí láéláé ah, bàbá ò ní láti kú láì jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà nìyá wa bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà tí ò bá ti kú mùsùlùmí kò kò ṣàdúrà fún òfin bá nù tó ẹ bàbá mi bàbá ò ti kọ́kọ́ wúra rẹ̀ ràn hmm. ìgbà tó ń ti láti kú mùsùlùmí ó ti wúra ràn hmm. ìgbà tó ń ti wúra ràn iná ìwọ náà fi sùn torí kò ní òwú láti ṣàǹfààní lára islam hmm. tó bá wù ni kò bá kú mùsùlùmí eléyìí jẹba àwọn èèyàn bá jágbẹ lórí káwọn ẹyẹ àti àwọn kàkà tí máa jẹ gbogbo ní téèyàn bá gbìn wọn má bàa ṣe ní téèyàn gbìn ní sùtà wọn nípa lè fògùn sí lọ́nà tó ti jẹ́ kí wọ́n máa rí sá kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe fóògùn yẹn ò ní pààyàn náà lára. Hmm. nítorí pé a lè fògùn kẹ́ fi dín kó ọjọ́ ìpín ń gbogbo kẹ́míkà yẹn kò ní kí gbànú kúrò lára èrè oko yẹn lẹ́yìn ìgbà tó bá jáde tán tẹ́lẹ̀ fi máa kájú tà torí ń bùkátà owó hmm. pé ẹni tó bá lọ rèrè tó bá lọ tó lọ òun bùkátà láti kan náà lóúnjẹ bá làwọn èèyàn wá ń jẹ ìsìn tárùn tí tí wọn fi mú wa. torí àtìgbà tá a gbìn wọ́n mọ̀ fi kẹ́míkà sí hmm. torí kí kòkòrò ọmọ yọ lára rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń dà ságbàdo gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbìn tí wọ́n ń da kẹ́míkà sí yẹn ó ní iye àsìkò tó yẹ kó gbélẹ̀ lẹ́yìn tí wọ́n ti da kẹ́míkà sí kó tó di pé èèyàn fi lọ ẹnu rẹ̀ hmm. tí àwa tí ẹ fẹ́ ta fún táwọn bá mọ̀ nípa rẹ̀ bí pásíkò yẹn ti pé kò tí ì pé kó tó ti pẹ́ ta fún wa tá a bá dẹrú rẹ̀ tá à ń yàgbé ọ̀rìn tó di pé wọ́n ń di àwọn èèyàn dìlọ́dìlọ́ lọ sọ́ọ́sìpítù tẹlómi bá bẹ́ẹ̀ kú láti òfin ọlọ́run ilẹ̀ pa wọn ẹ̀yin lẹ pa àwọn hmm. ẹ̀yin lẹ ta àwọn èèyàn sùta o ká má kájú pé à ń ká má fáwọn èèyàn ní wọ́jẹ́ hmm. lórí ìjẹ́bọ̀ sí. jazakumullahu khairan sheikh hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín bí ẹtí ń pè. ìbéèrè yín. ó kì í ṣe báwọn sáré lẹsọ lórí. ìbéèrè mi ni pé kéèyàn bá mi yàwó kéèyàn wájẹ ni kí n ṣòwò dábìá owó èèyàn mọ̀ gbàgbó ti bẹ̀rẹ̀ owó mẹ́tò èèyàn dá lóko wò bọ́ wá tó ń ṣègbìyànjú sọ́nà àbòmíì ìṣòwò aṣẹ́sí lọ́rùn téèyàn bá jẹ́ téèyàn bá takú délẹ̀ pé tó wọn ọmọ sí òun ò bá fún sọ nínú gbèsè náà kí ni ojú sí ìsìláàmù fi ọ̀nà tí ìyàwó yín gbà lọ́wọ́ ni tó fi sí owó rẹ̀ tí ń ṣe wọ́n padà wá ti gbèsè sí lọ́rùn tí bàbá ṣàlàyé fún yín tẹ́ ti torí rẹ̀ tẹ́ ràn án lọ́wọ́ ẹ̀ sẹ́lẹ̀ ẹ sọlọ torí pé bàjẹ́ yẹn ọmọ kó ṣe dé báwo lẹ́yìn ṣe ṣe màtí lọ rí tó ẹ sẹ́lọ̀ rárá ẹ ti máa pín lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wà tó jẹ́ pé tó bá ń ṣòwò yẹn wọ́n yìí sábà fi bẹ̀rù ọlọ́run omi gan ọ pé kó wọn máa jọ mú ọkùnrin kan lálẹ́ nítorí kó lè máa ràn lọ́wọ́ mm. torí kó lè máa fowó kọ́ máa fowó fóun kó wọ́n máa fi kún gbà òun kódà hmm. fi bó ṣe ló kọ yíyá náà hmm. torí pé ò ní rí yálẹ́rọ̀ wọ́n nà ọ́ lára hmm. so gbogbo orú nǹkan mi máa ṣẹlẹ̀ tó kọ́yọ̀ ọmọ bàá di gbẹ̀rù dání ìyẹn náà gbọ́dọ̀ wádìí èló mo fún ọ tẹ́lẹ̀ tó fi ń ṣòwò ó fún ọ two hundred thousand oṣù lówó ti lọ four million ah léèrè náà lẹ jẹ báwa rí báwo ẹ àwọn aláàjì kan àwọn kìnnìkan kan àwọn bọ̀dá kìnnìkan kan bọ̀dá bá wọ ẹ̀gbọ́n rẹ̀ náà bọ̀dá bá pè wọ́n sẹ́wọ̀n ah, pé gbogbo orí lọ́wọ́ kí wọ́n náà wádìí ọlọ́run bí ọ lè rìn ìyàwó ẹ̀. Hmm. hello. asalaamu aleykum. salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ ibi ẹ ti ń pè yìí. abdullahi ló ń pè láti beijing china. ìbéèrè yín ẹjọ afẹ bí àwọn olùmọ wa kọlọn jẹ taari wọn pẹ lórí dáadáa ẹ kí ẹnìkan bá kú bóyá olùmọ kẹ kú hmm. bóyá olùmọ tìwé bíi àwọn tó ń kọ ẹ̀kọ́ ní yunifásitì àbólùmọ ẹsẹ tó hmm. ìgbà tó wá kú tó bóyá àwọn yẹn wá ń sọ nǹkan dáadáa nípa ẹ ó ṣe báyìí kò ṣe báyìí nígbà tó fi wà láyé tó àwọn àwọn kan wá dìde gẹ́gẹ́ bí àwọn ìjọ mùsùlùmí náà bẹ́yà bí àwọn tó parí ní bí àwọn student tó ti kọ́ sẹ́yìn ṣá. Hmm. so àwọn sọ pé yẹn tó báyá káwọn káwọn kó àwọn nǹkan dáadáa táwọn yẹn ń sọ nípa olùmọ̀ yẹn káwọn kó jọ káwọn yẹn sọ wọ́n kó jọ kó wá compile ẹ̀ sínú ìwé hmm. so kó wá jẹ́ kó báyá bí nǹkan tó máa tó máa kí máa jẹ́ mẹ́mọ́rì so ṣùgbọ́n nǹkan wá tó dùn yẹn ni pé ọjọ́ mùsùlùmí báyà bí àwọn tó parí ní ó ti ní kejì gbọ́dọ̀ bá bí àwọn ọjọ́ ọmọléèwé tó ṣe ó tọ́ nínú ẹ̀sìn Islam. kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run lẹ́nìkan bá kú tí ọjọ́ pé lẹ́yìn ikú rẹ̀ ríran rí àwọn dáadáa dáadáa dáadáa tó ti ṣe báyà lábẹ́ àbúradà ẹ̀sìn ìdẹ́ lábẹ́ àbúradà sísọmọ ènìyàn láǹfààní tó táwa fẹ́ fi sínú àkọsílẹ̀ kó lè bàa jẹ́ Eh, nǹkan tí a fi tàwọn èèyàn míì náà nídìí kan hmm. káwọn náà lè bá a máa ṣe dáadáa wọn bá ní ma káwọn náà fi sara ayé láǹfààní kò sí ní tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀nà hmm. àmọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ lójú ayé rẹ̀. Hmm. jazakumullahu khairan sheikh tí a bá rí ìpè ọkàn sí i ká sáré jọmọ kó tó di pé àmọ́ tàtàkùnṣe kú lórí ètò yìí ẹ lórúkọ yín o ó kọ yín ẹ lórúkọ yín o. Aleykum salaam, ó kàn ibi ọtí ń pè. Ah, Ahmad lọ́dọ̀ láti Ìbàdàn. Ìbéèrè yín. Àti dókítà Kọ́lọ́bà Akíwọ̀n. Àmín. Ọ̀ṣẹ̀ dàda fún wa. Ìbéèrè mi ni pé ní tábà wà ní orí ìran, hmm. wọ́n ti àti gbọ́ yé pé àwọn tí èèyàn bá dẹ́gbẹ́ tó fẹ́ dá dúró lórí ìran tó dá wà tó wà lẹ́yìn. Ó kò sì dáa kéèyàn máa dá dúró ní orí ìran ọ̀nà àbáyọ wo nìyẹn lè wá lókè àwọn kan máa ń sáré kéèyàn fa ilẹ̀ kan láti wá wá sẹ́yìn àmọ́ bí olùmọ̀ wa kan bá wà rà. alhamdulilayi nígbà tó bá ti rí pé nǹkan lẹ́dàá dúró inú ọ̀nà àbáyọ ní kẹ́ lọ dúró lẹ́gbẹ̀ẹ́ lè máàmù hmm. ẹ wá náà ti tẹ́ fi dé wájú ẹ dúró lápọ̀ tún ìmáàmù ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ó ti parí. Hmm. ẹ wá rí ti fa yẹn kò burú kẹ́ fa yẹn tó bá dá yín lò hmm. tí ọ̀bá wa dá yín lò ẹ lẹ́tọ̀ọ́ àti fà ọ́ Hmm. nítorí pé òfin ṣẹ̀rí àsopọ̀ man sabaqa ila shay'in fahuwa awla bihi ẹni tó bá kọ́kọ́ dédì nǹkan kan ńlọ́lẹ́tọ̀ sí jù. bí wọ́n ti wá ń sá wájú ẹ sílẹ̀ fà sẹ́yìn ṣẹlẹ̀ ìjọba sí Jazakumullahu khairan Sheikh ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́nkọ́ bá fi san lẹ́sùn lórí láyé ní àtìlọ́jọ́ agbóhùndẹ̀lẹ̀ kìíyàmá ọpọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀n ọ̀ṣọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ Abu Amina àti Abdulsamad afa Abdulsamad tí wọ́n jẹ́ ọkọ̀ wọlé ìwà Jazakumullahu khairan àti brọ́dà tí wọ́n tẹ̀lé wọn wá ọ̀làdùnmíbe lò lóko mi inshallah ọjọ́ méje lápàdé títí ọjọ́ méje náà Assalamu alaikum. Muslim Student Society of Nigeria MSSN ẹ̀ka ti fásitì mẹ́rọ ládòkè akíntọ́lá lautech ògbómọ̀ṣọ́ ló tún ń tẹ́ wẹpẹ́ ọ̀sẹ̀ jihad táàmà sí jihad week fún tọdún fourteen forty three AH ìjírọ̀ kàlẹ́ndà pẹ̀lú àkòrí the staunch country. olùgbàgbọ́ òdodo tó dúró déédéé léyìí tó máa gbìmọ̀ ìyá lọ́jọ́bọ̀ sọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá twenty twenty one níbi tí sheikh Omarudin Abdulaziz Abu Hafs yóò ti mọ̀ dá alẹ́kọ̀ọ́ nípa aṣọ olùgbàgbọ́ òdodo ní one thousand five silver selected méje àṣálẹ́ kútúbà júmọ́ àló máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá twenty twenty one níbi tí imam agbalautec ọ̀jọ̀gbọ́n abdulwahab tijani yóò ti máa pẹ̀kẹ́lu títẹ̀lé òdodo ẹ̀sẹ̀rù súrọ́tù nìsà àyà kẹrìnléláàádọ́rùn-ún sí ìkẹrìndínlọ́gọ́rùn-ún ló máa tẹ̀lé lọ́jọ́ júmọ́ ọ̀hún kan náà pẹ̀lú sheikh láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán ní one thousand first lecture theatre ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá twenty twenty one ní sheikh sulaiman ansa yóò máa wá dá wa lẹ́kọ̀ọ́ nípa àkórí jihad week tọ̀tẹ̀ yìí ní gàbádáyà léyìí tá a pè ní return function olùgbàgbọ́ òdodo tó dúró dédé ní one thousand first lecture theatre láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ àìlágbọ̀yé nípa kádàrá ní sheikh rasheed abdulai azeez fi máa bọ́ wa yó bámúbámú fi kásẹ̀ twenty twenty one láàrin aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago àṣálẹ́ ní one thousand five lecture theatre gbogbo mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀pátá là ń retí níbi jihad week yìí o zero eight zero six zero five nine zero zero two zero ní kẹ́ máa pèsè wájú sí i. jazakumullahu khairan bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wá. one zero one.